ibi ogun ti wà o olúwa bá mi lọ ṣẹ́. ẹ olúwa bá mi lọ ṣẹ́. olúwa bá mi lọ ṣẹ́. ẹ olúwa bá mi lọ ṣẹ́. olúwa bá mi lọ ṣẹ́. ṣé mi ò fura sẹ́ni bọ́ọ̀dì èmi ò ronú sẹ́ni bọ́ọ̀dì ibi ogun ti wà o olúwa bá mi lọ ṣẹ́. bó ilé bàbá mi ni olúwa bá mi lọ ṣe. ó jẹ́ ìyá tó bí mi o. olúwa bá mi lọ ṣe. ó jẹ́ bàbá tó bí mi o. olúwa bá mi lọ ṣe. ó jẹ́ ará àdúgbò ará ọ̀rẹ́ ni o. olúwa bá mi lọ ṣe. ṣé o mi ò fura sẹ́ni. ìgbà míì suspect tẹ́rí yẹn ó lè jàre wa thank you.